أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين اللهم اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين اللهم اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين إلينا تني قدمنا لنو يقدي أولوريري تاون أولوريري تنقدي القرآن الكريم tí àwọn ẹni ìbùkún tí wọ́n ti ń pàdé ọ̀rọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala èyí tó jẹ́ sí pé a nígbàgbọ́ wípé àwa tá a ké a ṣe oríire àwa tí a gbọ́ a ṣe oríire àwa tá ń túmọ̀ rẹ̀ ìbùkún tiwa tí ẹ̀ ń gbọ́ ìtumọ̀ náà ìbùkún náà yóò tún jẹ́ ti ẹ̀yin náà pàápàá jùlọ èyí tá ń yìí wọ́n jẹ́ máa ọlọ́run pàtàkì kan gbogbo wọn náà ni wọ́n pàtàkì ṣùgbọ́n wọ́n jura wọn lọ hmm. ànábì wa Yusuf alayhi salatu wassalam hmm. ẹni àpọ́nlé ọmọ ẹni àpọ́nlé ọmọ ẹni àpọ́nlé hmm. gẹgẹ bí n táà ti mà nípa tí ànábì wa fi kì í sallallahu alkerimu ibn kì í gbogbo àwọn tí Yusuf gbà wá gbogbo wọn ni ẹni bàbá tí wọ́n ń jẹ́ Yakub bàbá tó bí bàbá wọn jẹ́ Ishaq hmm. bàbá tó tún wá bí bàbá tó bí bàbá wọn Ibrahim aléhìmọ̀sálàtù wàsálàm irú àwọn orí yìí ọ́sọ̀ wọn kí ìpìlẹ̀ kọ́ máa dáa lọ ọ́sọ̀ wọn ìpìlẹ̀ afẹ́ máa gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà hmm. bí kí èèyàn ńlá bí èèyàn tí ò jẹ́ nǹkan kọjá sí pé èèyàn gidi kọ́lọ bí èèyàn bú kẹ́ni ọlọ́run kó bí ẹni èṣù hmm. ìpìlẹ̀ sábà máa ń jẹ́nu ni mọ̀kọ́ wá jẹ́ sí pé ànábì wa ìyá àárẹ̀ sọ́dá bàbá wọn bàbá tó ń tún bí bàbá wọn náà ẹ̀sẹ̀ ẹni ni wọ́n hmm. ẹni tó wá jẹ́ bàbá àgbà lọ́hùn òkè lórúkọ rẹ̀ hmm. àwọn náà ní Ibrahim àárẹ̀ sọ́dá àti wọ̀sẹ̀lám à ń jẹ̀gbádùn ìgbésí èyí tí ọlọ́run ọba dálẹ̀ fún wa nípa ànábì wa Yusuf alayhi salatu wassalam à ń jẹ ìgbádùn ẹ̀ nípa pé à ń lékún ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn bákan náà atúngẹ̀ tí bá ti ṣe ayé wa torí pé ẹnikẹ́ni tó bá gbọ́ àgbọ́yé ìtàn ànábì wa Yusuf yìí dáadáa lẹ́yìn ìgbà tó bá sin ọlọ́run ọba tán tó rọ́lọ́run sìn látara ìtumọ̀ náà yóò tún máa ma bí ó ti ṣe ayé rẹ̀ béèyàn ó ṣe bá àwọn oníranra àwọn ènìyàn gbé béèyàn bá jẹ́ tí ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá báwo ló ti bá gbé ànábì Yusuf ọkọ̀ wa ayé ìsọ̀rọ̀ wa ìtàn ànábì wa Yusuf yọ ọkọ̀ wa béèyàn bá wà pẹ̀lú àwọn ẹbí báwo ni ó sì bá wọn gbé bákan náà èyí tá a fẹ́ tẹsẹ̀ bọ̀ lónìí òun náà ni láìfà ànábì wa Yusuf ayé ìsọ̀rọ̀ wa sàlám nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀yìn náà máa yí pé ọmọ ènìyàn a wà máa fi ọgbà ẹ̀wọ̀n tí ànábì wa Yusuf tí wọ́n wà tí wọ́n ti fẹ́ ṣàlàyé bí wọ́n ti ṣàyé ń bẹ̀ yìí léyìí tó já sí pé gbogbo ẹni tó wà lẹ́wọ̀n náà tó bá lo ìgbésí ayé ànábì wa Yusuf tó o mọ̀ pé o ti pẹ́ lẹ́wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o sì rẹ́ni ronú kàn ó àwọn nǹkan tó ṣe tí wọn náà fi dẹ̀ǹjẹ́ jáde kúrò lẹ́wọ̀n díẹ̀ nínú tí ànábì wa ṣe ń bẹ̀ ààrẹ bẹ́ẹ̀ náà ni ànábì wa Yusuf alayhi salatu wassalam àwọn ìgbésí ayé tí wọ́n lò lẹ́wọ̀n yìí a máa fi wé gbogbo ìgbésí ayé tẹ́nì kọ̀ọ̀kan wá bá ń lò nínú ìpọ́njú ẹ̀yà ní kìí ṣe dandan kọ́ lọ sẹ́wọ̀n ṣùgbọ́n ìgbésí ayé tẹ́lómi ń lò ọlágbára jù kọ́ wà lẹ́wọ̀n lọ àmì tẹ́lómi ń forí fá àbí àwọn challenges ayé tẹ́lómi ń kọjá lára rẹ̀ ọ ẹni tó wà lẹ́wọ̀n gbádùn jùlọ bọ́ bá jẹ́ sí pé bẹ́ẹ̀ náà tiẹ̀ rí náà bákan lọ implement kó gbé sínú gbèsè ayé rẹ bá nábi wa Yusuf ti ṣe sí lẹ́wọ̀n tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àdánwò tí ń bẹ pẹ̀lú rẹ anígbàgbọ́ jáde kó mẹ́ hmm. ànábì Yusuf alayhi salatu wa salam wọ́n mà ti ṣàlàyé wọ́n ti parí fáìlì ní ẹ̀kọ́ tó rí kọjá yìí pé yọ́ lẹ́wọ̀n náà ni yóò lọ sí ẹ̀wọ̀n náà ni arábìnrin yìí ó lérí léka ó sì múṣẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì wa Yusuf alayhi salatu wassalam wọ́n ti bẹ̀ lọ́hùn pé kọ́nà ń kọ́lá àwọn kò níbi gbogbo aburú tí ń bẹ ládọ̀ àwọn obìnrin wọ̀nyí ọlọ́run ọba sì làwọn kò mẹ́ ṣùgbọ́n ẹ̀wọ̀n yìí wọ́n sì lọ́nà eléyìí náà ni àyà tiwa tá máa kélé ìta máa mumi ọgbọ́n àti ẹ̀sìn lára rẹ̀ òun náà ni Suratu Yusuf àyà 35 àyà 35 àti 36 òun ni a fẹ́ gbéyàwó lẹ́nu ọlọ́run ọba kó sínú ọ̀run fún wa. lẹ́yìn ìgbà tá a ti kí ẹ̀yin olùgbọ́ wa pé ẹ kú àfaradà pẹ̀lú wa pé ẹ bá wa pàdé lánàá gẹ́gẹ́ bí a ti kéde fún wa níjẹta náà pé a ní lè pàdé ní ọjọ́ tàná báyìí náà ni yóò ti máa rí títí tí àwọn Ramadan tí ó fi parí bí ní ọlá ìtàn àlà ẹ máa bá wa fi ara kí ó lè bá a dáa kásì lè bá ara wa dáadáa sí náà ní ọlọ́run ọba ń sọ ọ́nà sọ́dọ̀ Yusuf àyà thirty five ọbẹ̀ sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ lẹ́yìn bàtọ́ náà ti gbàdúrà ànábì Yusuf pé aburú wọn ò ní dé ọ̀dọ̀ ànábì mi àwọn ayé wọ̀sẹ̀rà ọlọ́run wa ń sọ pé بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ثم بدا لهم من بعد ما رأوا الآيات يسجننه حتى حين ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ودخل معه السجن فتيان ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا قال أحدهما قال أحدهما إني أراني أعصر خمرا قال أحدهما وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله نبئنا بتأويله إنا نراك من المحسنين إنا نراك من المحسنين occurred to them after they had seen the proofs of his innocence to imprison him for a time. And there entered with him two young men in the prison. One of them said, Verily, I saw myself in a dream pressing wine. The other, the other one said, Verily, I saw myself in a dream carrying bread on my head and birds were eating thereof. They said, Inform us of the interpretation of this. Verily, We think you are one of the muhsinun, doers of good. Naam. Ìtumọ̀ àyà yìí lẹ́yìn ìgbà tí arábìnrin yìí tó ti lérí léka ipi ànábì Yusufu yọ lọ sẹ́wọ̀n. Ó dẹ̀ rí ṣe náà. Ọlọ́run á sọ pé súnmà lẹ́yìn ìgbà tí wọ́n ti pètè pèrò tán. Hmm. Tí wọ́n ti sọ̀mí sí fáìlì sí ilé iṣẹ́ tí wọ́n ti sáyìn sí wọ́n stamp ẹ̀ pé ọlẹ́wọ̀n náà ni wọ́n náà mọ̀ fi ń parí ìwé kíyàn tó lọ sẹ́wọ̀n ni ẹni kí kíyàn nígbà nígbàgbà títì kó mu lọ wọ́n láǹfààní súnmọ́ abẹ nìyẹn hmm. gbígbà tí ó yẹn lọ sẹ́wọ̀n yóò process ìtumọ̀ súnmọ́ ni after hmm. eh, lẹ́wọ́n ti lọ after nù ọ̀rọ̀ ọlọ́run àbọ̀wà nínábì sọ̀rọ̀ lọ kì í ṣe rushing nìyẹn hmm ẹni tí ó lẹ́wọ̀n yóò kọ́kọ́ máa jẹ́jọ́ jẹ́jọ́ jẹ́jọ́ jẹ́jọ́ wọ́n máa pa wọ́n máa bí wọ́n ti ń gbéwèé kan lọ wọ́n máa gbéwèé kan bọ̀ wọ́n máa wẹ̀sùn sí lẹ́sẹ̀ hmm. wọ́n ní àǹfààní súnmọ̀nà hmm. wọ́n nígbà tó ṣe sà arábìnrin yìí parí ìwé ànábì Yusuf pé bí ó ṣe lẹ́wọ̀n wọ́n ti sọ̀hún ti sìn ti sìn kọ yá ọlọ́run fi ní tún mà bá dà á lahùn lẹ́yìn ìgbà náà tó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí obìnrin yìí kẹ́sẹ̀ sí tọ́kápá tó ti ná gbogbo tó yẹ kọ́ ná tí nǹkan náà ó fi ṣe é ṣe bàdá láhùn ọwọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbà hmm. àwọn tí ó sign àwọn tí ó stamp àwọn tí ó pè bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ hmm. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá hàn sí wọn ìyẹn fi yé wa yí pé kinní náà kì í ṣe kó clear hmm, kò clear láti rán ànábì Yúsúfù lọ sẹ́wọ̀n gbogbo náà mọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sáwájú pé gbogbo ọwọ́ rẹ̀ lọ́mọ ẹsẹ̀ mọ ọwọ́ mọ gbogbo ara rẹ̀ mọ́kù níbi allegation tí wọ́n fi kàn wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹni tí ó ràn ẹni tí ó dẹ́sẹ̀ lọ sẹ́wọ̀n ó dá wa lójú pé ète tí ó dà lórí rẹ̀ gbọ́dọ̀ pọ̀ hmm. oríṣiríṣi wàhálà tí ó ṣe lórí ẹ̀gbọ́dọ̀ pọ̀ lọ́lọ́run fi ní tún lẹ́yìn ìgbà tí wọ́n ṣe wàhálà wọ́n ṣe ṣége wàhálà kí wọ́n tó rí ìwé ànábì Yusuf parí pé yọ́ lẹ́wọ̀n bá dàrá ọwọ́ àṣẹ̀ṣẹ̀ wá hàn padà pé yóò kú lẹ́wọ̀n náà ni hmm. min ba'di ma ra'awul ayat min ba'di ma ra'awul ayat Al-Qur'an sọ pé nonsense ni àwọn èèyàn yẹn o àwọn aláṣẹ ibẹ̀ yẹn o wọ́n má bàjẹ́ púpọ̀ o hmm. lẹ́yìn ìgbà tẹ́ rí burhan tẹ́ rí evidence pé Yusuf ọwọ́ rẹ̀ má nẹ́nẹ́ni ọkọ̀ funfun nẹ́nẹ́ni hmm. kò sí jàǹbá kò ṣàgbèrè kò dẹ́ṣẹ̀ tẹ́ ló ṣe yìí min ba'di ma ra'awul ayat ọlọ́ni ayat àwọn àmì kìí ṣe ẹlẹ́rìí kan hmm. àwọn ẹlẹ́rìí tó pọ̀ àwọn ẹlẹ́rìí tó pọ̀ iná ni wọ́n rí ìtàmà rí ní wípé ìtàmà expect ni pé nígbàtí wọ́n sọ pé ó hàn sí wọn lẹ́yìn wọ́n rí evidence pé ànábì Yusuf kò dẹ́ṣẹ̀ kò rúfin ìtàmà expect ni pé wọ́n sọ pé ọmọ lọ lé lálàáfíà hmm. ṣùgbọ́n kò wá bẹ́ẹ̀ wọ́n ní làyẹ́sì jù náà Ah, wọ́n ní kò sí ẹ̀sí kò sí bí a fẹ́ yẹ̀ sí o torí pé wọ́n ti parí ẹ̀ o mm-hmm. ah, kò sí kò dẹ́sẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n àwọn alágbára kan ti ṣe kíni wọ́n ti tọwọ́ bọ̀ mm-hmm. ìtumọ̀ láàmù ni làyásíjò núnà láàmù àti núnà láàmù yẹn wọ́n fi kan pámọ́rọ̀ yẹn wọ́n tún fi núnù náà kan pámọ́ lẹ́ẹ̀kejì wọ́n ló ti kọ̀nfàmù àti kọ̀nfàmù ẹ̀ yọ́ lẹ̀ sí ẹ̀wọ̀n ni yóò sí ẹ̀wọ̀n kì wá sẹ̀wọ̀n lọ kó jáde hátàhì kó lọ kú bẹ́ẹ̀ bọ́bá lè kú kú bẹ́ẹ̀ bọ́bá lè kú kó kú bẹ́ẹ̀ à ń bẹ lọ́wọ́n ọba gbogbo ẹnikẹ́ni tó jẹ́ sí wípé wọ́n wẹ̀sùn sí lẹ́sẹ̀ ni mm-hmm. kì í ṣe lẹ́sẹ̀ tó sì ń jíyà ẹ̀ṣẹ̀ tí ọ̀dá ọlọ́nkọ́ gbà yín kú nù yàrá gbogbo ẹni tí kò sí nínú àjàgà arú àdánwò bẹ́ẹ̀ ọlọ́run má fi kàn wá láéláé eléyìí ààyè yìí fi yé wa yí pé lọ́mọ wípé agbára ń bẹ o hmm. fáwọn ènìyàn láti máa yí òdodo sí irọ́ agbára ń bẹ fáwọn alábòsí láti máa fìyà jẹ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí àjẹjẹ hmm. agbára ń bẹ fáwọn ẹni bí láti máa dambaru fáìlì hmm. wọ́n dambaru fáìlì ànábíwá Yusuf tó ń ti bí wọ́n ṣe rí oríṣiríṣi evidence pé kì í ṣe ní ẹ̀yìn ààrẹ ni kí lọ wá sí wọn tí wọn tún fi aṣọ pé làyà sùjù nù náà yọ lẹ́wọ̀n náà ni o hàtà àhín ní àkótí ẹ̀lọ́kú bẹ̀ náà ni. làyà sùjù náà hàtà àhín. síra aláròyé tí ń bẹ lẹ́yìn eléyìí ni pé ó sì lọ sẹ́wọ̀n náà mm. wọ́n sì fún níwèé ẹ̀wọ̀n ó sì lọ sí ẹ̀wọ̀n anábì yusuf wà lẹ́wọ̀n torí àti lórí pé láyá sí jùnú náà hátà hìn láyá sí jùnú náà hátà hìn nígbà tí wọ́n dẹ́wọ̀n àyè sọ̀láàtù wà sàlám wọ́n bá èèyàn bẹ̀ hmm. àbí èèyàn bá wọn bẹ̀ wàdà kọlà máa ó séjé nù wàdà kọlà máa ó bí wọn méjì wọ́n wọ́ ẹ̀wọ̀n pẹ̀lú wọn ọ̀dọ́ langba fátàyáni ti mẹ́mbẹ̀ yẹn ọ̀dọ́ langba ó fi yára pé ànábì Yusuf náà lákòókò ní kí ni wọ́n ọ̀dọ́ làwọn náà. àwọn ọ̀dọ́ méjì kan náà tún wá wọ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àṣejì náà ń bẹ̀wọ̀n ti bẹ̀wọ̀n ẹ̀wọ̀n ó tọ́ ni hmm. torí pé ẹ̀wọ̀n tí wọn ọ̀dọ́gbọ́n sí fún àwọn ọ̀dọ́ méjèèjì ni wọ́n dì sáàfù kí wọ́n lọ sí ẹ̀wọ̀n abẹ́ ẹ̀wọ̀n tí wọ́n ju ànábì Yusuf sí ẹ̀wọ̀n fake inan hmm. ah, wọ́n dákọ́lá máa àwọn síyẹ́ na fàtàyà ní àwọn méjì wọ́ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì wa Yusuf alayhi salatu wassalam tí wọ́n jọ wọlé papọ̀ ní àyà Kùránì fi ń yé wáyé pé wọ́n jọ dájọ́ wọn papọ̀ ní hmm. àyà yìí wọ́n ni wọ́n dákọ́lá máa àwọn hmm. ah, wọn wá sọ pé ẹ̀tùlẹ́ máa ní sọ pé wádà kọ́lá Yusufu má a fátàyà ní ó yàtọ̀ sí pé fátàyà ní dákàlà má a Yusuf ìdọ́wà ń bí ni pé àwọn ọkùnrin méjèèjì yẹn ni a wọ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì Yusuf wọn sọ pé ànábì Yusuf wọ ẹ̀wọ̀n pẹ̀lú àwọn hmm. méjèèjì hmm. kọ́ gbọ́ yí dáadáa hmm. àwọn méjèèjì tó jọkùnrin méjèèjì yìí wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì Yusuf. wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì Yusuf. ṣùgbọ́n wọn sọ wípé Yusuf wọ ẹ̀wọ̀n pẹ̀lú àwọn méjì. ṣùgbọ́n àǹfààní méjì ọmọ ti wá ń yẹn hmm. òun náà ni alákọ̀ọ́kọ́ ni wípé yé wa wípé ó sọ wípé Yusuf ti wọ before káwọn méjèèjì tó wọbẹ̀ torí pé àwọn méjèèjì ni wọ́n ní wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì wa Yusuf wọn ò sọ pé Yusuf wọ ẹ̀wọ̀n pẹ̀lú àwọn méjì àǹfààní kejì tá a tún lè rí láàrin yẹn òun náà ni níbi tọ́lọ̀ wọn ọba ti gbé kalẹ̀ pé wádà kọ́lá máa àhò séjìnà fàtàyàn wádà kọ́lá máa àhò séjìnà fàtàyàn òun náà ni wípé a máa rí wípé anábíwá Yusuf alayhi salatu wassalam òun ni ó gbé òun ni sábàbí tá a fi sọ̀rọ̀ àwọn méjèèjì hmm. tí kì bá ṣe pé anábí Yusuf lọ sẹ́wọ̀n ẹnìkan ò ní gbúrò fátàyà nínú gbèsè ayé kura hmm. ah, ẹnìkan oríṣiríṣi àwọn nǹkan ní máa ń ṣẹlẹ̀ tó jẹ́ sí pé èèyàn ńlá ní jẹ́ kí wọ́n máa mọ ẹni kékeré hmm. ẹ̀ǹta lọ́mọ fátàyà nìyí fátàyà nìyí àwọn bẹ́kà àti kíni àti eh, ẹni tí ń ṣe bread hmm. àti ẹni tí ń pami fún ọba tí ń ṣe tíì mìṣáì mìṣáì àti àti bíkà àti ẹni tí ń ṣe hmm. bread fọba ẹni hmm. pé ẹni tí ọ̀la lù ni wọn wọn èsì èèyàn ńlá eh, ṣùgbọ́n nítorí pé wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú èèyàn ńlá ọkọ̀ tí wọ́n náà jáde wọ́n látara bẹ́ẹ̀ ni wọn ò fi sọ pé Yusuf lọ wọ ẹ̀wọ̀n pẹ̀lú wọn wọ́n láwọn méjèèjì lọ bá Yusuf ìwọ náà máa wò tó bá ń sọ Yorùbá ah, ah, mo mú ọ lẹ́yìn yàtọ̀ sí pé ìwọ mú mi lẹ́yìn hmm. tí wọ́n bá ní nìkan ló mú yàn lẹ́yìn ajẹ́pẹ́ tó mú yàn lẹ́yìn ju ẹ̀ǹtí wọ́n mú lẹ́yìn lọ ẹ̀yàn bá ní ànábì Yusuf lọ́lọ́ bá wọn ti wọ ẹ̀wọ̀n ẹ̀rì pé bí gbàtọ̀jẹ́ sí pé àwọn tí wọ́n tóbi ju Yusuf lọ ọlọ́run wá ní wádà kọ́lá máa àhò séjì náà fàtàyàn. wádà kọ́lá máa àhò séjì náà fàtàyàn. Eh, àwọn èèyàn méjì tí wọ́n jẹ́ ọ̀dọ́ youth méjì wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì wa Yusuf alayhi salatu wassalam nígbà tí wọ́n débẹ̀ tán wọ́n ń láyé wọ́n ń láyé kìí sí immediately náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn méjèèjì tí wọ́n fẹ́ sọ fún wọn àyà yìí ṣùgbọ́n wọ́n ń láyé lọ́nú ẹ̀wọ̀n wọ́n ń láyé lọ́nú ẹ̀wọ̀n bí tí wọ́n ti ń láyé lọ́nú ẹ̀wọ̀n yìí àwọn méjèèjì wọn observe ànábì Yusuf alayhi salatu wassalam eléyìí àti ọ̀jọ́ ti wà hmm. gbogbo ìjẹkújẹ táwa ń jẹ lẹ́wọ̀n ìṣìkọ̀mọ́ jẹ́ tọmọ wọn fa fa sìgá ni hmm. gbogbo nǹkan tí ọ̀dà ni a máa ṣe wọn fi eré òtí para ni hmm. gbogbo nǹkan tí ọ̀dà ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ burúkú ni máa jáde bí ọ̀ máa sọ tó bá dẹ́wọ̀n tán ìyẹn lọ́wọ́ bí ìṣẹ̀lẹ̀ tí wọ́n rí wọ́n á ti máàkì ẹ̀sìn lára yìí ẹni kan hmm. ó sì èsì dẹ̀wọ̀n yìí hmm. kìí ṣe kíni kìí ṣe ẹ̀wọ̀n nìkan ni wọ́n bá sọ pé kọ́lá ahaduhuma inni arani. kọ́lá ahaduhuma lọ. àwọn ọ̀dọ́ méjèèjì ọ̀kan náà àwọn yusuf méjèèjì wá ń sọ fún anábì yusuf pé wà anábì yusuf gbọ́ mo rí ní tí ń bà mí lẹ́rù hmm. ní jọ mi ṣùgbọ́n ó ti tàkìtì díẹ̀ náà ṣiṣẹ́ mi hmm. iṣẹ́ tí ń ṣe ni pé òun máa pọn mi fọ́ba òun máa fọ́ba ní tíṣ òun máa fún ọba gbogbo nǹkan tẹ́ ń pè ní tá a máa mu iṣẹ́ tòun nù ọba ìbá ọba tí ó jẹ́ ọ̀gá fún ànábì wa Yusuf náà ẹ̀yà mọ̀ wá wò pé sí wọn mọ́ra wọn ni ànábì Yusuf ipò bí ipò ọba lọ́wọ́ ní ilé ọba àwọn mẹ̀tí ìmẹ̀ ní nǹkan kan nì bí àwọn ò lè wọ́n ò lè dé eré àwọn tí Yusuf ó mọ àwọn tí ó ṣe wà nù ni hmm. so ànábì Yusuf ọkùnrin yìí wá ẹni alákọ̀ọ́kọ́ lọ bá wọn ọ̀dà kọ̀ ẹ̀ fún wa hmm. torí pé mímọ orúkọ rẹ̀ ò sí wá láǹfààní hmm. and then kì í ṣe ń tàn wá lọ gan nù tàn yìí ẹni táwọn wá lọ gan ni ànábì wa Yusuf alayhi salatu wassalam wọ́n ní kan nínú àwọn méjèèjì sọ pé inni arani a'asiru khamra mo rí mo rí tí mò ń fún mò ń fún ọtí ẹ̀yìn ilé fún ọtí o ẹ̀ẹ́n tí ń di ọtí ni olóhùn juice òun ṣe juice tí ó fi di ọtí ẹ̀yìn náà bù ní fún olóhùn òun fún òun produce òun prepare òun fẹ́ ṣe ọtí jáde òun tó ń ṣe ọtí nígbà tó ń lálà inni arani a'asiru khamra. inni Ọlọ́run ríra àwọn kó ń pa ọtí ń jọ náà wọ́n máa tún wá ń pa ọtí òun pa ọtí òun pa ọtí òun pa ọtí òun mèkì ọtí ìwà náàbì Yusuf èyí tí mo rí yà mí lẹ́nu omi nǹkan nǹkan ló máa gbé fún ọba òun ti wẹ̀ wọ̀n bóòlù tó ti lè máa rí náà pé òun ti máa lálà fún tó ń ṣe ọtí bó ṣe sọ ti ẹ̀ tán ẹlẹ́ẹ̀kejì náà sọ ti ẹ̀ wọ̀kọ́ ẹlẹ́kejì ni mo ní mo gbé mo gbé pa mo gbé mo gbé nǹkan lérí mo gbé nǹkan lérí mo gbé pẹpẹ búrẹ́dì sórí kì í ṣe búrẹ́dì ẹyọkan mo gbé pẹpẹ búrẹ́dì sórí bíi pangolo tí wọn bọ́ọ̀sì tí wọn fi máa kiri mo gbé e lérí mo lálà èmi náà lálà pé mo gbé e lérí ṣùgbọ́n gbà mo gbé e lérí kì ṣe pé mo ń tà á kiri pé ta ní ọ̀rá búrẹ́dì ṣùgbọ́n mi sọ pé fine bread fáwọn ènìyàn ṣùgbọ́n tá kó lo pọ́ìn irú mi ni. Ìtọ́ yà mí lẹ́nu ni pé mọ́rẹ́yẹ tó bàlẹ̀ wọ́n sì ń jẹ. Mọ́rẹ́yẹ tó bàlẹ̀ wọ́n sì ń jẹ búrẹ́dì lórí mi. Kí ni ìtumọ̀ ilé ìwọ ọ̀gá wa? Ọ̀wá túmọ̀ ẹ̀ fún wa, ìwà ànábì Yusuf túmọ̀ ẹ̀ fún wa. Kí ló fà? Ìyá àlọ́ ọba ìlàsìn ìyàpọ̀ náà wọ́n. Àrí ọ ni àti sọ́dí rẹ ni. Eh, yẹn fi yáyí kí ẹnì kìí mọ̀ tó máa là fi kọjá muhsin wọn iná nárọ̀ kàmínà muhsin wọ́n iná àwa àwa méjèèjì àtẹlùmíì tí ètò ń sa àwa náà gbogbo àwa tá a wà lẹ́wọ̀n afẹnukò wípé ìwọ ọkùnrin yìí nínú àlùmọ́sí ni èèyàn rí rí lọ́wọ́. nínú àlùmọ́sí ni wọ́n ní ọ̀rọ̀ táwọn ẹni yìí sọ àwọn méjèèjì tí wọ́n jẹ́ ọ̀dọ́ méjèèjì ọ̀rọ̀ tí wọ́n sọ níparí ó fi yé wa pé tá a bá fẹ́ gba ìmọ̀ àbẹ́kọ̀ lọ́dọ̀ ẹni tí ó ní lọ́dọ̀ ká sọ èdè àpọ́nlé sóńtàn. ń hmm, túmọ̀ sí wípé tá a bá fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ ẹni àpọ́nlé lọ́dọ̀ ẹni yìí Pásọ̀ èdè àpọ́lé tó náà ni. Ẹ ó lè mọ́ jẹ ni àpọ́lé ló ń tì ń jẹ́ tẹ́lẹ̀ hmm. Ṣùgbọ́n tá a bá ti rí pọ́ mọ nǹkan kan ju àwa lọ, ẹ̀jẹ̀ á sọ èdè àpọ́lé sí i kó lè bá a fi gbogbo ara fún wa ní nǹkan. Àwọn tí wọ́n inna naraka minal muhsinin. Inna naraka minal muhsinin. Àwa ti gbà pé èèyàn ni ọ́. mímọ̀ àlá tó yà ńlá táwọn méjèèjì sọ fún ṣé yọ wà háìdì yóò dá wọn lóhùn gbólóhùn yẹn gbólóhùn ti sí ọkàn kíyàn sọ̀rọ̀ tó dáa làwọn ẹlẹ́kọ̀ọ́ máa sọ fatiwa lọdọ àwọn ẹlẹ́kọ̀ọ́ mímọ̀ bá bèrè ìbéèrè wọn ní ká kọ́kọ́ ṣàdúrà fún wọn náà ká tó bèrè in this world no robani I robani yes kẹ́yìn sànú kwẹ́sàn mi lọ́bẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ bá ń fún wa nítorí pé ọ wà adam àwọn ọkùnrin méjèèjì yìí ìtọ́lálà méjèèjì tí wọ́n lọ gbé àràbà ànábì wa Yusuf àríṣàlá hmm, kò yẹ kó yà wá lẹ́nu pé wọ́n lẹ́kọ̀ọ́ hmm. eh, wọ́n lẹ́kọ̀ọ́ ẹnì kí n ìgbélé ọlá kọ́ má mà ládàbí hmm. eh, ẹnì kí n ilé ọlá ní àwà àwọn ní ń búrẹ́dì àwọn ní ń ṣomi ní ń ọtí fún ọba eh, so bíbẹ àwọn méjèèjì nílé ọba ó fi yá pé gbogbo pálásì tí ọba nílò àwọn nǹkan ni palasi ló kọ rẹ̀ ẹ̀ẹ́ jẹ́ palasi ẹ pé ọba náà ní ti tíì fún rẹ̀ irú ọba àwọlé lè ní ọba tó jẹ́ sípò náà ní ń sómi fún ara rẹ̀ òun náà ní sí omi fún ara rẹ̀ ilé ìdẹ́jẹ̀ ó jẹ́ kó yé wa yí pé gbogbo ẹni tó bá ti wà nílé ọlá pàápàá jùlọ àwọn ọba ayé àwọn kankan àwọn atára bá jẹ́ lẹ́sìn ká má máa expect pé wọ́n ó ṣe bí ẹlẹ́sìn tàpátàpátà mm. ìpìlẹ̀ tí wọ́n ń pè lọ́lá ìmí ń bẹ níbẹ̀ tó jẹ́ sí pé àwọn ọlọ́lá wọn kì í ṣe kó wù wọ́n ṣùgbọ́n ipò tí wọ́n wà ló dictate pé wọ́n gbọ́dọ̀ mọ́ síbẹ̀ tó bá rẹ̀ ń tó fẹ́ tọ́jọba ní ìsìnkú ọ̀tọ̀ lẹ́ni tí ń bá mú apá agbádá tọ̀tún tó bá fẹ́ jack tó bá fẹ́ tún ṣe hmm. ọ̀tọ̀ lẹ́ni tí ń bá mú ti òsì ọ̀tọ̀ lẹ́ni tó jókòó níbi ìṣòkòtò bàtà rẹ̀ hmm. tí ń bá tí ìdọ̀tí kan bá ti ṣe tún sáré máa nù ìṣẹ́jú mẹ́ta mẹ́ta ní ẹnu ọ̀tọ̀ lẹ́ni tó mú ọ̀bẹ̀rẹ̀ abẹ̀bẹ̀ lọ́wọ́ tí ń fẹ́ báyìí Eh, má lérò yìí pé gbogbo àwọn tí wọ́n ń ṣe bá ń fún lọ́tẹ̀ wọn lọ́rùn hmm. eh, àwọn ọba míì wà tó pé wọn ò fẹ́ ṣùgbọ́n ipò ọlá ó dictate fún afẹ́ gbọ́dọ̀ sí i. ìwé ènìyàn eh, ọba yìí ó lẹ́ni tí ń lọ́tọ̀ ó tún wá lẹ́yìn tí ń ṣe búrẹ́dì fún lọ́tọ̀ hmm. ọba mélòó ló ní bíkìrì tí ń ṣe búrẹ́dì gan tó ní ófùn tí ń ṣe búrẹ́dì gan náà gba wọn lọ rà ń ta hmm. kódà ẹni tí ó rà ń ta ò lè jẹ́ sí pé ẹnìkan náà ní máa lọ rà hmm. ẹni tó bá rí ni ó ti kíni ní ọ̀ràn lọ ti ẹ̀ fi mọ̀ pé ẹ̀yin tẹ́ ń kura yín lọ́ba ẹ̀ ìjọba o ẹ̀ ń bá jọba gbogbo irú o ti ń ti yàrá kan bọ́ sí àwọn conference room tí wọ́n máa ń ní láàfin ọba gidi a máa tó méjìlá wọ́n kọ́kọ́ béèrè pé irú ìyàwó ní ń bọ̀ náà wọ́n ti mọ rúùmù tí wọ́n ti gbà lálejò wọ́n sì bá àwọn àga àti ìjọ ń bẹ̀rẹ̀ tán gbogbo rẹ̀ ó sì máa ń mọ́ni títí pàlejò ń bọ̀ wá ẹsẹ̀ lọ́gbọ́n bẹ̀rẹ̀ hmm. ní tẹ́ ń pè láàfin nù tẹ́ ń pè ní palace nìyẹn nù àwọn méjèèjì kò yà wá lẹ́nu pé abẹ́kọ̀ lára wọn torí pé wọ́n lo ládàbí pẹ̀lú ànábì wa Yusuf àrísàlá wọ́n ní inna naraka minal muhsinin. inna naraka minal muhsinin. wọ́n lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì Yusuf lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ ẹ bá rí èèyàn tó bá lè tíráì tó bá ń gbé àárín àwọn ọlọ́lá pàápàá jùlọ ilé ọba ilé ìjọba ilé ìjọba nǹkan kan bá ní ẹ bá àwọn oríṣiríṣi ẹ̀kọ́ bá àti bá èèyàn gbé ó lè wíìkì láwọn àbìkan ó lè jólé ó lè jẹ́ 419 ó lè jòun sí náà o ó lè jẹ́ lẹ́sẹ̀ o ṣùgbọ́n bá a ṣe bá àyàn gbé bá a ṣe bìyèfù pẹ̀lú ẹnì kejì àwọn ni a máa ṣe jù hmm. torí pé ààyè tí wọ́n wà gan dictate fún akẹ́ gbọ́dọ̀ máa ṣe hmm. onírànà èèyàn ni ó wà wèrè ó wà sí palace wèrè ó wà sí secretariat sọ́wọ́ àjọ máa yá wèrè ni hmm. ìwọ lọ́mọ bó ṣe mú balẹ̀ tí wèrè rẹ̀ ó fi kú lára rẹ̀ lásìkò tó bá wà lọ́dọ̀ rẹ̀ mọ̀ bá kú bẹ́ẹ̀ tán kọ́ máa ṣe kí ni kọ́ máa ya orí ẹ lọ́padà so bó ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú àwọn àyè bá nì yóò good ní bí wọ́n ti máa ń mèkì relationship pẹ̀lú àwọn ènìyàn náà àwọn méjèèjì wọ́n lo ládàbí pẹ̀lú ànábíwá Yusuf alayisalaam ọjọ́ fún wa pé ìparí ayá yìí tí wọ́n kí ìpé mìíràn ni wọ́n sì ní ó fi yá pé ẹnìkan ò ní túmọ̀ àlá kò ní màlá tú àfikọ́jẹ́ ẹni tí ọjọ́ èèyàn rè gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ pé òun mọ̀ túmọ̀ àlá òun lè túmọ̀ àlá ẹ wò dáadáa o tí ọba ti jẹ́ mọ́sìn wọn náà sì mọ̀ pé mọ́sìn tí wọ́n pè èèyàn rè ní bíbáyìí ó kọjá mùmínì ó sì kọjá mùsùlùmí yóò kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ẹ̀yìn àgbà náà yóò gbókun múmìnì tó bá gbókun múmìnì tán ọwọ́ àtún agbókun mọ́sìnì mọ́sìnì ni nǹkan ńlá ẹni tí ó dá ààyè nì tí ó túmọ̀ àlá bó ti tó àti bó ti yẹ torí pé ó nílò ìtọ́sọ́nà ọlọ́run ọba ó nílò ìtọ́sọ́nà ọlọ́run ọba ẹni tí ó túmọ̀ àlá ó nílò ìtọ́sọ́nà ọlọ́run ọba ẹni tí ó sì rí ìtọ́sọ́nà ọlọ́run ọba tí ó rí hundred percent yẹ àbí ninety kìíní kan percent yẹ ọgbọ́dọ̀ jẹun tó ti dé lẹ́fù mọ́sìnì kó lè bàa jẹ́ sí pé ìtọ́sọ́nà ọlọ́run ọba yìí mọ́lẹ̀ tí ó fi rí náà yóò fúl kò ní jẹ́ báyìí báyìí kò ní túmọ̀ àlà ní ààbọ̀ fún nìyẹn náà báyìí ni ọlọ́run ọba ṣe gbé eléyìí kalẹ̀ láàrin pé anábì Yusuf ti wọ ẹ̀wọ̀n alayhi salatu wassalam wọ́n ti wá bẹ̀rẹ̀ ìgbésí ayé inú ilé ẹ̀wọ̀n nínú nǹkan tí àlùkùránì kọ́kọ́ gbé wá fún wa níṣẹ́ ribiribi tí wọ́n ṣe òun náà ni wípé wọ́n tún bẹ̀rẹ̀ sí wúlò fún ààrẹ wọn mm-hmm. ló fi jẹ́ sí pé ọmọ ìyá mi tọ́lọ́n bá bá dán wò lásìkò tó ò tó ládàáwò máa wúlò lásìkò tí àmì wò bá bá ẹ náà rí pé ó ṣe kí ni ó wúlò mm-hmm. iṣẹ́ tó ń ṣe tí ṣiṣẹ́ ẹ̀sìn nígbà tí ò sí pọ́blẹ́mù rí pé tí pọ́blẹ́mù bá dé náà ò ní jẹ́ kọjá o mm-hmm. ká máa kẹ́kọ̀ọ́ yẹn lára bí ànábì Yusuf alayhi salatu wa salam bí wọ́n ti ṣe nàám tá a bá wá béèrè pé kí iṣẹ́ àkọ́kọ́ tí ànábì Yusuf ṣe lẹ́wọ̀n ẹlòmí ọmọ wò pé iṣẹ́ tí wọ́n kọ́kọ́ ṣe òun náà ni ìtumọ̀ àlá tí wọ́n fẹ́ tú fún àwọn méjèèjì tí wọ́n gbé ìtumọ̀ àlá yìí wá ṣùgbọ́n inú ẹnìkan kan ò gbà bẹ́ẹ̀ torí wípé kí àwọn méjèèjì kí wọ́n tó gbé ìtumọ̀ àlá wá bá ànábìwá Yusuf alayhisalatu wasalam wọ́n ti rí Yusuf tí wọ́n ti wà ní ẹ̀wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ló mọ irú àwọn oríṣiríṣi tútà nàbí Yusuf ti pa fún àwọn èèyàn míì tí wọ́n wà lẹ́wọ̀n hmm. ṣùgbọ́n nítorí pé àwọn méjì eléyìí wọ́n láṣepọ̀ pẹ̀lú ààfin ọba tí Yusuf ti jáde wá hmm. sínú ẹ̀wọ̀n ní Quran fi kíni ló fi gbé wá fún wa ẹ̀yẹ́ fi wáyé pé ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé àkọ́kọ́ sẹ́ńtà nàbí Yusuf ti lẹ́wọ̀n ni pé àwọn ọkùnrin méjì yóò fátàyáni wọ́n wá bá wọ́n wá béèrè fatiwa ní ọ̀dọ̀ rẹ̀ kì í ti bẹ́ẹ̀ o hmm. ẹnìkan ò gbọ́dọ̀ sọ bá mi torí pé ìṣesí yìí nti koran mú wá fún wa yìí kì í sí ìwé aláròyé náà koran kì í sí gbogbo tó ṣẹlẹ̀ sí ànábì yusufu ní ẹ̀wọ̀n iná ní koran pa níta fún wa mm-hmm. èyí tó jẹ mọ́ láìfo ẹnìkan iná ní wọ́n gbé wá fún wa torí pé koran kò wá láti wá máa ṣàlàyé tí ń bẹ lẹ́wọ̀n fún wa mm-hmm. ṣùgbọ́n nítorí pọ́ jẹ mọ́ ànábì wa yusufu ní ẹ̀wọ̀n sọ́ba náà àyà ní koran ká máa kẹ́kọ̀ọ́ díẹ̀ díẹ̀ lára àwọn gbólóhùn tó wà nínú àyà méjèèjì tá a ni wọ́n ní lẹ́yìn àgbà náà bàdé àlàhùn mi ń bá àdìmọ̀ àrọ́ àwùlẹ̀ àyà kí ni mm-hmm. àyà evidence tí àwọn ọba louis aziz àti gbogbo àwọn mínísítà tó ní àwọn ẹmẹ̀wà rẹ̀ kí ni àmì tí wọ́n rí àrídájú tí wọ́n rí pé yusuf ọmọ anábìwá yusuf kọmọ tí ẹ kò yà síyàwó òun kò ṣe sìná pẹ̀lú ẹ̀ wọ́n kàn lẹ ìdọ̀tí mọ́ lára ni kí ni àwọn ááyà náà وكيف رأوها وكيف رأوها يعني من بعد صب بعد بدا له من بعد ما رأوا الآيات رأوا الآيات شو الآية tí wọ́n rí àwọn àmì àwọn àwíjàre wípé ànábì Yusuf alayhi salatu wassalam wọ́n bọ́pá bọ́sẹ̀ kú níbi allegation yìí ṣé àmì tí wọ́n rí evidence tí wọ́n rí sójú ni wọ́n fi rí ni àbí wọ́n mọ̀ láti sọ pé wàhálà híyà bilbasar. wàhálà híyà bilbasar aw bil'ilm. naam ṣé wọ́n mọ ni àbí wọ́n rí tá a bá ní rọ̀ á orí a sì máa ń sọ̀rọ̀ á ọmọ tó bá ní rọ̀ á nínú èdè alukur'an karim yóò máa túmọ̀ sí pé èèyàn rí nǹkan fojú rí èèyàn a sì máa sọ pé rọ̀ á ọmọ ìgbàwo lọ́ọ́ máa sòpinya láàrin rọ̀ á orí àti rọ̀ á fẹ́ẹ̀ bu pé ọmọ òun náà ni bàtọ́ bá wo object yẹ hmm. tàbá lọ wo object rọ à tó bá jẹ́ sí pé ọlọ́jẹ́ ọkàn péré ìtumọ̀ ẹ̀ ni pé ó fojú ẹ̀ rí rọ ayé tó kàbìlì arms wọ́n ní rọ̀ àìtúká mo rí ọ lánàá ọ fi yá pé ojú hmm. mo rí ọ ojú ní kíni náà mo rọ̀ àánú tójú nù tábà ní ti mímọ̀ ni rọ̀ àìtúká tọ́ọ̀lìbà ilmi rọ̀ àìtúká tọ́ọ̀lìbà ilmi ṣọ́ pé mo fojú rí ọmọ ẹ̀ ọ gbà mọ̀ mọ̀ ọ́ sí kíni onímọ̀ ayé rí pé object méjìlá wà ń bẹ̀rù sọ mọ̀ fún olù méjì nù ràyè tó ká tọ́líbà ká alákọ̀ọ́kọ́ mọ̀ fúdù alákọ̀ọ́kọ́ nù tọ́líbà ẹlmì náà jẹ́ mọ̀ fún olù ẹlẹ́ẹ̀kejì láàrin yìí ṣé wọ́n fojú rí ni àbí wọ́n mọ̀ ẹ jẹ́ ká wò ثم بدا لهم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسلمن Ẹ̀ tàbá yẹ̀wò dáadáa rí pé rọ́ àwúl àyà. Àyà ti ní kíni object mafúnrin bìí. Àwà ní mafúnrin ẹlẹ́kejì. Máa táà ti rí táàtì mọ̀ fún ẹlẹ́kì torí pé tẹ̀kìdírù ń bá ń bẹ̀ mí bá di máa rọ àwúl àyà àti ọ̀kọ́lù wàláhí láyásìjònúnàhù jawabu kọ́sàmù hmm. èsì pa búra ni torí lómi ẹ̀lọ́wọ́ pé làyájú ló ń dàgbà fún olùsáyìn kìí sí máa fún olùsáyìn kìí ṣe ọ́bjẹ̀tì ẹlẹ́kejì àwọn àfáàní táǹsẹ̀ yìí ọmọ láǹfààní ó ní máa rọ́ awul ayat min ba'di máa rọ́ awul ayat ayat ń bẹ máa fún olùbí ń mò tó wájọ́ sí pé a rí ọ́bjẹ̀tì ẹ̀yọ̀ kan péré ajọ́ sí pé rọ́ àwọn gbogbo wọn pátá wọ́n fojú wọn rí àwọn nǹkan yìí kìí ṣe pé wọ́n mọ̀ hmm. kí wá làwọn ayat yìí abẹ́mọ̀ àwọn ayat náà والمراد بالآيات الحجج والبراهين الدالة على براءة يوسف ونزاهته kí wá láwọn nǹkan náà كانشقاق كانشقاق قميصه من دبر àti kí sẹ́yìn pé aṣọ ànábì Yusuf fàyà lẹ́yìn nígbà tí obìnrin yìí ń kutu ń jọ́kì ní àná pé ọ lọ ọ lọ ó ṣe ó ṣe ọ ànábì Yusuf ń sá fún ó sì tún sáré lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ànábì Ọlọ́run ó sì fa aṣọ ọfà aṣọ rẹ̀ gbogbo wọn ní rárá aṣọ yìí ọkọ rẹ̀ náà rárá aṣọ yìí ńgbà náà ẹ̀rí ńlá nìí ẹ̀rí ńlá ni pé aṣọ fàyà lẹ́yìn èyàn olè bẹ́ẹ̀ ṣe ṣìnà pẹ̀lú ọkọ̀ pẹ̀lú obìnrin kọ́ wá jẹ́ sí pé ẹ̀yìn ni aṣọ rẹ̀ ó ti fàyà wọ́n náà máa kó tó bá fẹ́ sí pé ọkùnrin lọ́ba míì nìbò ń fẹ́ obìnrin yóò lọ kí aṣọ máa ní ọrùn wájú báyìí ni tí ó bá ya iwájú ló ti mọ̀ ń yàtọ̀ ya lẹ́yìn ó fi yé wa wípé obìnrin gan ló ní fìtínà o ìyún hmm. jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ àyà àti lọ́lọ́run ọba pé ó fi yá pé kìí ṣe ọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ẹlẹ́ẹ̀kejì ni pé ọkọ̀ wúlò. náà ni ọ̀rọ̀ tí obìnrin obìnrin yìí obìnrin ọba ìyàwó ọba yìí tó sọ níwájú àwọn obìnrin níṣòwà tó ń fi Mádínà tó ní wà òun gangan lòun olóhùn gangan ló ń dẹ̀dẹ̀ Yusuf káàkiri ọjọ́ méjì bá ní. ẹlẹ́ẹ̀kẹta. wa shahadatu shahidi bi anna Yusufa huwa sadiq wa hiya al-kadhiba. àti ẹlẹ́rìí tọ́jẹ́rìí ọmọ kékeré tọ́jẹ́rìí wípé ọmọ kékeré tí wọ́n gbé lọ́wọ́ tí ò ti dàgbà ó jẹ́rìí pé Yusuf lè ń sòdodo obìnrin yìí òpùrọ̀ ni ó di mélòó bá ní ó di mẹ́ta wọ́n ló tún kù náà ṣùgbọ́n mẹ́ta yẹn ló jù nínú àwọn evidence wípé Ànábì Yusuf alayhi salatu wassalam ó ti mọ́kù níbẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ ànábì Yusuf lọ sẹ́wọ̀n hatahin a sọ fún wa nínú ẹ̀kọ́ tó rí kọjá pé hínú tí wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sọ fún wa pé ànábì Yusuf yọ lẹ́wọ̀n táìmù kan táà máa ń lò fún pé oṣù kan ní oṣù méjì ní ọdún kan ọdún mẹ́ta ní nínú sẹ̀ríà hmm. àti nínú àgbékalẹ̀ alukur'an wọ́n ní hin tá a bá ti rí kò láàlà hmm. ọ̀rọ̀ tí bá ń bọ̀ ni ó máa júwe ìtumọ̀ rẹ̀ fún akọ́dà hin lè hmm, so ló fi jẹ́ sí sọ pé oṣù mẹ́ta ní ó lò sọ pé ìkanra ni wọ́n fi sọ

وقلنا اهبطوا بعضكم لبعض عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مستقر ومتاع إلى حين أرحين نانوني ọlọ́wọ́ bá ń sọ pé ṣúlọ́tù Ibrahim ayà 25 ọlọ́wọ́ bá sọ pé tí ìkùlá kùlá hìí ní ìrìnlẹ̀ ọ̀bí ha ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون àwọn ẹni mímọ̀ tí ma yíyan ti bẹ̀rùn pé oṣù mẹ́fà lọ́dún kan hmm. torí ọ̀rọ̀ nǹkan oko ni ọlọ́run ọba ń sọ ń hmm. wá pé ọ̀rọ̀ ọlọ́run ọba ń sọ ọ́nà هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا بان اما ري حين بان اينو طبعا بيال هل اتى على الانسان بن حين من الدهر انا امين فوتي يس oríṣiríṣi ọ̀rọ̀ lọ́pọ̀ ń bẹ̀ ìhìnà mìíràn dà gbogbo ayé gan ní jẹba ìhìnà mìíràn dà kó tó di ọdún kan àmì ìtúnẹ̀sọ ọdún kan so hìnà kò sí ààlà fún ló fi jẹ́ sí pé bọ́rọ̀ ṣe ń bọ̀ láàfin máa túmọ̀ rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ yìí tó wà ní àyàtà wa ń bẹ̀ lẹ́nìí ó túmọ̀ sí pé èyí náà ọbẹ̀ yẹn ó túmọ̀ sí pé gbére ni àwọn ènìyàn míì náà ni láyà jùlọ náà hátà àhìn. láyà sí jùlọ náà hátà a máa wo yìí pé ẹ̀yin olùbọ̀ wa yìí pé ah, obìnrin yìí máa strong púpọ̀ arábìnrin ìyàwó ọba yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti rí evidence bánabi Yusuf ọkọ náà sì rí ọ̀nà abúwá lóbìnrin yìí gbà tó fi wá ríṣẹ́ ìṣe tó fi wá rán ànábì Yusuf lọ sí ẹ̀wọ̀n wọ́n ní túmọ̀ sí pé ti fi fún torí pé ọkọ náà rí àyàt gbogbo àwọn ẹmẹ̀wà náà rí mm. wọn lóbìnrin ní lé ọba ló fi jẹ́ sí pé gbogbo ààyè tẹ́ bá ti ráwọn ọlọ́lá aláṣẹ gómìnà ni o pírẹsidẹ́ǹtì ni o ẹ̀míà ni o kíngì ni o ọ̀rẹ́ nítorí ọjọ́ o tó bá jẹ́ sí pé níyàwó ẹ kí ìsára torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ayé àwọn aláṣẹ ayé tí wọ́n bá bọ́ sí gbangba ni wọ́n máa ṣe fatafata èmi ní ọgbọ́dọ̀ sí báyìí tó bá délé báyìí yes man ni o wọ́n ní àlàáfíì tó ṣe ọkọ obìnrin yóò ti di yes man o ó ti fi ẹ̀sùn àfúnyàwó ẹ̀ lẹ́wọ̀ bó sì ṣe rí náà nù ní àwọn ọlọ́lá tí wọ́n bá ń gbọ́ wa náà máa mọ̀ pé á ah, bó ṣe rí gan nìyẹn ọlọ́run a máa má bẹ́ẹ̀ wá o ṣùgbọ́n ó farada náà ni ó ìwọ́tọ́ lọ́n bá múra dánwó bá ń bá tó já láṣẹ owó fi kíni ó farada tó o bá farada ọlá rẹ ó bàjẹ́ o àmì ìwò bá nì ọkùnrin yìí tí ṣe àfíìsù yìí ọmọ ń tọ́lọ ń fún un ládánwò níyàwó ó sì mọ̀ yí pé àdánwò wà ń bẹ fún tó ń bá dà á lẹ̀ fún pé wọ́n fà wọ́n yí padà àwọn dàrú ni hmm. wọ́n mọ̀ pé yóò yí òun lọ́wọ́ ni lọ́wọ́ tó fi jẹ́ pé ju apá àti ẹsẹ̀ rẹ̀ dà àwọn náà sì ń bẹ gbogbo ẹ̀yin aláṣẹ tẹ ẹ bá nírú àdánwò báyìí ẹ dákun máa kẹ́ ẹ bẹ̀ ni hmm. torí tẹ́ ẹ bá kẹ́ ẹ bẹ̀ ẹ fi àjà wa ráàlú hmm. obìnrin nì tẹ́ ẹ bá kẹ́ ẹ bẹ̀ yóò kù bá ráàlú o nígbà tí bá ń fìtínà yín ẹ̀ ní lójú ṣe ìlú mọ́ ẹ̀ sáà máa ṣe ẹ̀sìn ẹ máa ṣe ẹ máa rọra mà ẹ máa pọ́nlé kó lè bàjẹ́ síbi kẹ ráàyè ṣe mm-hmm. ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ nù mm-hmm. torí pé obìnrin yìí ó lu agbára lẹ́yìn ìgbà tó ti tí ọkọ náà ti mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé kánà àwọn onímọ̀ ọrùn yẹn wàkánà hádàlá àzízù àzízàn fi kọ́wùmí yìí wàlákínnahu zalilun inda zaujati zalilun inda zaujati wọ́n ní ah, ah, ah, ọba yóò tọba bọ́ta báyìí gbogbo èèyàn lọ́bẹ́ káàbíyèsí o your excellency tọba ń débà ìsàárín ọmọ adó ni hàn hàn hàn hàn ẹ máa wo tí ń sọ̀kalẹ̀ tí ń sapá báyìí lórí ọ̀nà tọ́fẹ́ jókòó ọ̀n fẹ́ lórí àga ọ̀n sí à tọba délé yes yes yes ma ni o hmm. ah, ìyàwó náà máa sọ pé jókòó tí ó kò sí bẹ̀yẹn ah, ah. kò sí bọ́lọ̀ má jókòó hmm. tí ó bá jókòó yóò ṣe kíni yóò yí wọ̀ hmm, eh, àwọn bẹ̀bẹ̀ o wàkánà mìtúwá ànláhà ọkùnrin yàn tí í ṣe àṣìṣù yìí ó ti dẹni tí ó ti di ó ti gbà fún ìyàwó ẹ̀ pátápátá wàjámàlá ń zalúùlà wọ́n ní kọ́dà ìyàwó ọkọ ti di ẹṣin tó yẹ sí pé ìyàwó ń gùn káàkiri hmm. ẹ̀yìn ni pé tí obìnrin bá ní ọkọ mi dẹṣin nínú ilé ńjọ náà tí a bá wọlé lálẹ́ báyìí yóò dẹṣin fún náà ni o hmm. tí ó bá dẹṣin fún wàhálà ọbẹ̀ lẹ́wọ̀ hátà àǹsáhùn dáadìkà ẹ̀yẹn jẹ́ kọjá pé ọkùnrin ò ti ẹ̀gbà pé gbogbo evidence tó rí máa tí ìyàwó ti control pé báyìí ni o hmm. báyìí ni o wàhálà lábẹ́rọ ìyá ó sì lo àṣẹ tí ìyàwó rẹ̀ pàdà sọ pé àwọn ọ̀tá mọ́ ànábì Yusuf lọ sí ẹ̀wọ̀n ní lè hákì sí rá lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wọ́n wá sàlàyé àwọn méjì tí wọ́n wọ ẹ̀wọ̀n pẹ̀lú ànábì wa Yusuf ní wádà kọ́lá máa àhò sí jìnà fàtàyà ah, àwọn fàtàyà nìyẹn tẹ́sì nìyẹn tó fàtà wọ̀húwà mọ́n jáwàzà lẹ́fẹ́ àwọn àwọn ọ̀dọ́ láàmà lo fàtàyà ní fàtà fàtà ọ̀dọ́ láàmà lo fún hmm. eh, ọgbólóhùn fàtà ápọ̀ náà lọ Kùrán fìtìyànù ń bẹ náà lọ Kùrán fìtìyàtún ń bẹ náà lọ Kùrán ayọ̀ gbà wá láti máa yà síbẹ̀ torí àkókò wa kọ́ọ̀lù wà hàdánì fàtàyàn wọ́n láwọn ọ̀dọ́ méjèèjì kánú wọ́n jẹ́ tí ń ṣe bread fọba hmm. wàsá ahébù òun ló wà ní ìṣáàjì fún tó jẹ mọ́ oúnjẹ ọba hmm. ah, wọ́n wọ̀ sáàní wọ́n lẹ́lẹ́kejì ọjọ́ tí máa bomi fọba ó sì máa pọn ọtí fún ọba hmm. nítorí jẹ mọ́ áàmù áàmù áàmù ọ̀nà sí sọ́ba nìkan ní gbé fún bálejò bá wà òní òsè gbogbo àwọn olóyè tí wọ́n bá jókòó oní ògbé ọtí fún wọn ní ògbé kíní fún wọn ọ̀kọ̀dẹ̀ àdìkálà fún màlìmálìkì. ọba bínú sáwọn méjèèjì ló fi jù wọn sẹ́wọ̀n ọba bínú sí wọn lè ánìyàn hùmá torí pé wọ́n sì jàǹbá sọ́ba náà lọ́fà olóúnjẹ tó lóúnjẹ bá sì jàǹbá sọ́ba kí lẹ́ ẹ̀sìpẹ́ẹ̀tì ẹ̀yìn olùkọ́ mi alákùnrin hmm. olóúnjẹ ẹ̀ tó bá sì jàmbá ló sì jàmbá fọba kílẹ̀ tó tó ń bẹ̀ yẹn mm-hmm. ẹni tí ń fún ọba ní nǹkan mímọ́ kílẹ̀ mà ń bẹ̀ yẹn títí mm-hmm. kí bọ́yá oní oúnjẹ wá níta òun kọ́ ni ọ̀lọ́ra omi òun kọ́ ni ọ̀lọ́ra tí wá tí ó gbé fọba mm-hmm. ṣùgbọ́n ibi tí jàmbá wọn ń sábà wà ń bẹ̀ wallahu a'lam òun náà ni pé bọ́yá ó gbàbọ̀dé ó fi nǹkan tó ń jẹ fún wọn tàbí ó fi nǹkan sí mímu fún wọn ìdí nìyẹn tó fi jẹ́ pé discipline yẹn jẹ mọ́ yọ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n ìdánikọ́ lọ́hùn kì í sí pé bọ́yá ó ti dópin ìyá kọ́kọ́ lọ sẹ́wọ̀n náà ni ìyà tí wọ́n wà dá fún padà ń bọ̀ èyí tí wọ́n pa nínú wọn bẹ́ẹ̀ èyí tí wọ́n ní pa nínú wọn bẹ́ẹ̀ òun náà jẹ málà tí wọ́n láàánú náà táwọn túmọ̀ ẹ̀ fúnra wa so ẹ̀wọ̀n tí wọ́n ní wọ́n lọ yìí kìí ṣẹ̀wọ̀n wípé ó ti parí yà ẹ̀wọ̀n àpótí àkọ́kọ́ kù ní sàkání wa náà torí pé ìwọ yìí tó plan láti fi nǹkan tó ń jẹ fún ọba ó plan láti fi nǹkan tó ń jẹ fún fún omi fún ọba àà ìgbọ́dọ̀ gbígbòrò mọ́ ẹbọ sẹ́wọ̀n náà ìwọ́n ní tọ́fà nù wàlìjúmùlá. wàlìjúmùlá tó ní kárí máa tún عطف عطف على كلام محذوف يفهم من السياق والتقدير والتقدير بعد أن بدا للعزيز وحاشيته سجن يوسف نفذ ما بدا لهم فسجنوه ودخل معه في السجن فتيان من خدم الملك من خدم الملك قال أحدهما وهو ساكن الملك وهو ساكن الملك يوسف عليه السلام إني أراني أعصر خمرا أقول لهم ما أوتي هم سيأتي إني رأيت فيما يرى النعيم قال لا لا نيو آه، قال لا لا نيو ipò ń pa ọtí ẹ̀yìn a lè máa béèrè pé báwo ló jẹ́ tí wọ́n fi wá gbálà bá ànábì Yusuf ló jẹ́ sọ fún ayé pé kìí sílè ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àwọn èèyàn tó wà nínú bẹ́tì mọ̀ fún túmọ̀ àlà gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti wá sọ̀rọ̀ àlà fún pọ̀ ó ti túmọ̀ túmọ̀ táwọn èèyàn ti jáde àwọn tí wọ́n ní wọ́n pa nù wọn ti pa wọn ẹ̀tí wọ́n ní wọ́n jáde nù wọn ti jáde ṣòlá àwọn eléyìí náà sọ pé tó àjẹ́ pé ó ti túmọ̀ lánàá fún àwọn alágbájá ó sì rí bó ṣe wí hmm. ẹ jẹ́ ká lọ bá ẹni ìgbà náà fi ní mọ́sìnì náà wọn ò gbowó nígbà náà Yusuf gbowó lọ́wọ́ àwọn tí ń túmọ̀ àlà fún hmm. èyí ó tó máa jẹ́ kíní fẹ́yìn gbowó gbowó lọ́wọ́ àwọn tí ń túmọ̀ hmm. àlà ẹ bá lálà ní ìtọ́wá lẹ́nu máa là á tù ẹ máa ẹ̀ṣọ́ ti pé àlá tó láyẹn àlá tí wọn bá lálà tó bá jẹ́ sí pé nǹkan ẹyọ kan uh, one thousand naira báyìí pé iṣu méjì bá ní ọ̀sán two thousand ah. naira wọ́n ti ń gbà wọ́n ti ń bí wọ́n bá wọn yàn lówó tán gbó lọ́wọ́ ẹ̀ ní ìsìn pé ọ̀fẹ́ túmọ̀ àlà ẹ̀yìn ní jẹ́ mọ́sínù kò tó máa buwọ́ àlà tútù hmm. ẹ̀yìn fi yá pé àná bàbá Yusuf àrẹ sọ́ra tó sọ́ra wọn ò gbowó ẹ̀yìn náà sì mọ̀ pé kọ́ndíṣẹ̀n tó wà nínú ẹ̀wọ̀n ó bùkátà sówó ju ẹni tó wà níta lọ hmm. tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò gba owó ló fi jẹ́ sí gbogbo nǹkan tá a bá mọ̀ tó bá jẹ́ ìmọ̀ ẹ̀sìn Islam ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa ṣe fáwọn èèyàn bá a bá ṣe lágbára tó àti bá a ṣe lágbára mọ̀ kó máa jẹ́ ọ̀fẹ́ fáwọn ènìyàn hmm. tí wọ́n bá bọ̀ wá ní nǹkan àlè gbà

ايوا باسيبه ايوا انجنيبه ايوا قال الثاني هو خباز الملك قال الثاني هو خباز الملك اني رايت في المنام اني احمل فوق راسي سلالا بها خبز اه وهذا الخبز تاكله طالب منه هو فوق راسي اه مقبل هو بقى يعني يجن جنبه اه والضمير المجرور في قوله نبينا بتاويله الا نرى يعود يعود الى المرأة في المنام اي اخبرنا بتفسير ما اخبرنا اخبرنا بتفسير ما رايناه في منامنا اه اذ راك ونعتقد تعتقدك تعويل wọ́n ní ìtumọ̀ mí ìta fún ìtumọ̀ fi pé inna naraka minal muhsinin inna naraka minal muhsinin wọ́n ní ara ìtumọ̀ ta tún lè túmọ̀ rẹ̀ sí ni pé a mọ̀ pé a ti gbà pé wọ̀nyí muhsinu ọmọ àlàátú débi pé kọ̀sẹ̀ tó túmọ̀ tuntun ọmọ èyí ṣe pé muhsinin náà ní oṣẹ́ wọ́n ní àlàátá bá ń tọ́ ní a ní kò túmọ̀ fún àìwọ́lọ́mọ̀ àtújù àwọn ni yọ́ máa jẹ́ nọ́ọ̀sì nínú àmbẹ̀ yọ́ máa jẹ́ sí pé wọ́n sọ pé ànábì Yusuf lọ máa àlàtú ká máa ánà náà tọwọ́sàn. Naam lẹ́yìn eléyìí ni tí ọ̀rọ̀ ti wá ṣẹlẹ̀ báyìí àwọn méjèèjì ti pa ìtumọ̀ wọ́n ti pa àlá wọn tí wọ́n lá wọ́n ti pa fún ànábì wa Yusuf alayhi salatu wassalam ànábì Yusuf dẹ̀ ti gbọ́ yìí wọ́n dẹ̀ ti sọ ní tó yẹ kí wọ́n sọ tí ànábì tí ó ọwọ́ eh, àkùn kí wọ́n gbọ́ ìtumọ̀ àlá wọn níbi ìtumọ̀ àlá wọn yìí ẹ̀kọ́ pọ̀ púpọ̀ ń bẹ èyí tá a máa ṣàlàyé ẹ̀ fún wa ní ọ̀la bi'idhnillahi ta'ala nínú àwọn ìtàn tá a kọ níbẹ̀ òun náà ni pé kí làṣepọ̀ láàrin ọtí eh, ẹni tó ní òun méèdì ọtí eh, òun ṣe ọtí òun kún ọtí jáde látara èso kan kí làṣepọ̀ ọtí pẹ̀lú tí wọ́n túmọ̀ àlá rẹ̀ sí bẹ́ẹ̀ náà lẹni tí ó gbé búrẹ́dì lérí kí làṣepọ̀ rẹ̀ pẹ̀lú ní tí wọ́n túmọ̀ rẹ̀ sí àti pé kí làṣepọ̀ búrẹ́dì àtẹyẹ hmm. àwọn Yorùbá nǹkan ṣe Yorùbá púpọ̀ hmm. nípasẹ̀ tó jẹ mọ́ àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan ẹ̀mí àfojúrí hmm. torí pé wọn ò ní ìwé tó wá láti sánmọ̀ tí ó ń ṣàlàyé ẹ̀ fún tí ó fi yé wọn dáadáa ẹ̀mí àfojúrí àwọn Yorùbá súnmẹ́yẹ púpọ̀ wọ́n súnmọ́ kí ni ẹ̀yẹ gbogbo ẹni tó bá ní wọ́n pe ẹlẹ́yẹ ẹni kìíní kan ẹni aládàn bẹ́yẹ bá fà ló bá fò tó bá fò wọlé wọ́n máa bẹ̀rù hmm. bẹ́yẹ bá dún onítùmọ̀ lọ́dọ̀ wọn hmm, hmm. bẹ́yẹ bá rìn bá kan onítùmọ̀ lọ́dọ̀ tí wọn. Ah, ah. eh, kí ni àsìkò ẹyẹ tí ń jẹ nǹkan lórí eh, eh, ẹni tó gbé búrẹ́dì lè rí sí ìtumọ̀ tí ànábì Yusuf túmọ̀ àlàsí àìsọ̀rọ̀ àtọ̀wọ̀sọ̀rọ̀ and then kí ni torí pé obìnrin ọkùnrin yìí ọkùnrin àkọ́kọ́ lòun lálàá wípé òun ń ọtí hmm. òun náà sì ní ń ọtí fún ọba ẹni tó gbé búrẹ́dì lérí tẹ́yẹ ń jẹ ń bẹ̀rẹ̀ náà ní ṣe búrẹ́dì fún ọba hmm. kí ló dé tí aláì yóò fi jẹ́ pé inú àwọn àtẹ̀káṣù ni ó wà ìpè ní tí ń rò iṣẹ́ rẹ̀ náà nígbà tí èèyàn jẹ́ bíríkìlẹ̀ àníìsín hmm. tó wá ní mò ń po sìmẹ́ǹtì ṣe mọ̀ pé sátúmọ̀ túmọ̀ sìmẹ́ǹtì fún náà ah, ah, ah, àwọn fẹ́ iṣẹ́ tó ń ṣe náà ló fi ń lálá nù ṣé jẹ́ ẹni tí ń ta ráìsì kọ́ láti sọ pé ah mo rí tí mò ń bu ráìsì mò ń bu ráìsì ṣùgbọ́n eré àwọn nǹkan pọ̀ ń bẹ ṣẹ́fí àmọ̀ ṣe àgbéyẹ̀wò ẹ̀lẹ́kọ̀ọ́ sí ń bọ̀ lọ́la ọlọ́run ọba ìta gbọ́ yìí kọjọ́ kọ́ sáǹfààní fún wa àyà tòní òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ wípé. ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ودخل معه السجن فتيان قال أحدهما وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين gbogbo ohun tó lè fa sáà sí sọ̀rùn abóhun tó lè fa kẹ̀mí àwa ò fẹ́ fáwọn afáwa. gbogbo tó lè fàṣà sí sọ̀run abóhùn tó lè fàkẹ́ ní ẹ mágùn àwa ò fẹ́ fáwọn afáwa. gbogbo ohun tó lè fàṣà sí sọ̀run abóhùn tó lè fàkẹ́ ní ẹ mágùn àwa ò fẹ́ fáwọn afáwa. gbogbo tó lè bàtà sí sọ̀hún. àbóhùn tó lè bàkẹ́ ní ẹ̀mọ́kùn. àwa ò fẹ́ fáwọn.